وأخيه وصاحبته وبنيه لكل مرء منهم يومئذ شعن يغنيه وجوه يومئذ مسرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها ترهقها قطرة أولئك ذلك هم الكفرة الفجرة الحمد لله الحمد لله رب العالمين أحمده سبحانه وتعالى وأفضله وأثني عليه بما هو أهله ولا أحصي سلام عليه أشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون اما بعد والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته فقد قال الله جماعه الحمد لله الله بكيت وعلينا وبركاته أكبر ولا تسير وعشر الليل الحمد لله lẹ́yìn ìgbà tí a fi túká fún àpèjẹ ọ̀gájà. Ìkan nínú àwọn ọlọ́run tó ga ọ̀nà ni ká túká lórí dáadáa ká tún pàdé pẹ̀lú dáadáa. Àwọn ọlọ́run bá ní àmì ọlọ́run bá kúrò ká àwọn ọ̀rẹ́ kò lórí wọn àmì. Àtọ̀rọ̀ àlékún ní kí a jẹ fún àlẹ́gbà Mùhàmmad Sọlọ́lá Rọ́sọ́lá. Ẹni tí ọlọ́run bá tó rán láti wá ṣàlàyé àpò àyè fún wa káyọ̀ wà nílẹ̀ tí ó ṣòro lè pẹ̀lú àpò àyè náà tó gbé gbogbo ènìyàn kọ́ ni yóò kà àpò láti ṣòro àwọn èèyàn kan bẹ àpò àyè náà ni yóò ṣe kádàrá burúkú wọn ọlọ́kọ̀ ṣètò rẹ̀. àfàwọn Abu Malik sọlọ́wọ́ sọlá àwàsọ́lá mi sọ wípé wà kùrán tó tẹ̀sílẹ̀ àpò àyè yóò máa jẹ́rìí fún ọ àbí kó jẹ́ ẹ̀rí lé ọ lórí ìgbà wo ni yóò máa jẹ́rìí pọ̀ ìgbà tí o bá ń gbọ́ quran tó ń kà tó ń tọ́ tó sì ń tẹ̀lé ìgbà wo ni yóò máa jẹ́rìí lé ọ lórí gbogbo ìgbà tí o bá ń gbọ́ quran téèyàn ò bá tẹ̀lé o àbí èèyàn ń ka Al-Qur'an èèyàn ò bá tẹ̀lé àbí èèyàn ń gún níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ Al-Qur'an ẹlòmíì èso ti tẹ́lẹ̀ bíi pé kò lè jókòó wà kò lè wà níbi tí wọ́n ti sàyẹ̀ ọ̀tọ̀ àti èṣù ti sẹ́wọ́n lẹ́gbọ̀n irú ẹni bẹ́ẹ̀ náà kò mórí bọ́ nínú àbẹ̀wò torí pé nínú àwọn nǹkan mẹ́wàá tí ń gba ẹ̀sìn jẹ́ ìkẹ́jú ẹ̀ ní àlẹ́ ẹ̀rọ àdéhùnlá àbẹ̀rẹ̀ kéèyàn máa gúrí kúrò níbi ẹ̀sìn ọlọ́run ọba kéèyàn máa gúrí kúrò níbi kíkọ́ nípa ẹ̀sìn ọlọ́run báwo lè yóò ṣe máa ẹ̀sìn

قال ربي فحشرتني أعمى وقد كنت بصيرا ìkẹ́lì ní orí ọlọ́run tí èèmọ́ ń dúpẹ́ lé lórí jàmáà ó ní kọ́lọ̀ ọba kó fún ìyàrí àǹfààní mímọ́ gbọ́ Al-Qur'an mímọ́ gbọ́ àlàyé rẹ̀ wà láìwọ̀n ọlọ́run ẹlòmí ibi tẹ́bá ti ń tayò nìkan ló lè wà ibi tẹ́bá ti ń sọ̀rọ̀ ayé nìkan ló lè wà ọ̀rọ̀ ọ̀tọ́lọ́ kúrọ̀rùn àwọn tó wá rọrùn fún ama dúpẹ́ fún ọlọ́run a máa bẹ lọ pé kó ṣe rọrùn fún wa ní gbígbọ́ lílo rẹ̀ náà kọ́ lọ́mọ ṣe ilé wọn. ní àná apárí sórọ́tù àdáàdà ní èyí bí ìdílé láì tààrà a máa bọ́ sí abasa sóra yìí kí ni àwọn ẹ̀kọ́ eléyìí tí a máa àwọn nǹkan wo ni a pàdé nínú sóra náà ẹ kó péye wà ká tó bọ́ nínú sóra náà. alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ ó náà ni ìsínilétí fún gbogbo ẹni tó ń ṣe wà ìsínilétí fún gbogbo ẹni tó ń kọ́ àwọn èèyàn lẹ́sìn gbogbo ẹni tó jẹ́ aṣáájú ẹ̀sìn ẹ̀kọ́ ń bẹ nínú sóra yìí fún wa gbogbo ẹni tí ó bá ń pàgbẹ́ mọ́ra ẹni ìtọ́jú sọ́nà ó gbọ́dọ̀ sọ́ra ó gbọ́dọ̀ fi ẹ̀mí yọ àwọn kan ní pọ̀jù wípé àwọn lè wọlé gbọ́ àwọn lè wọlé gbọ́. sóra yìí ó fẹ́ jẹ́ ká mọ̀ wípé ọlọ́run bá subhanahu wa ta'ala òun nìkan ló mọ àmọ̀tán lẹ́ni tí ó gbọ́ àtẹ̀kù ìgbọ́. bákan náà nínú sóra yìí àpẹẹrẹ bẹ́ẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi ìdàkejì ìtàwọn èèyàn kan máa ń sọ tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa sóra yìí ẹ̀rí pé gbogbo nǹkan pátá sí àkídà wal manhaj tó bá ya nù yàn èèyàn lè mọ kí ó lè sọ lárúbáwá ó lè tú ó pọ̀ ẹ̀ rí abasa inú súrà tí fi àṣírí àwọn tí ò bá mọ wọ́n ní hàjù rẹ̀. súrà yìí ìkẹ́dínlẹ̀ ẹ̀kọ́ a kọ́ ń bẹ̀ ni pé ọlọ́run bá fi ṣe àpọ́nlé fún ànẹ́wà ọ̀nà wo ló gbàjá pọ̀lé fún àtòrí ń bẹ̀ ṣírùsù nàbí sallallahu alaihi wasallam ìṣàrí ìsọ̀rọ̀ ìṣe ojú kòkòrò ànábì sallallahu alaihi wasallam àti ìnífẹ̀ẹ́ ànábì láti fi gbogbo ayé mọ́nà bó ṣe wù ànábì ní kékeré gbogbo èèyàn mọ́nà ẹ̀kọ́ dẹ̀ ń bẹ́ ń bẹ̀ yẹn fún gbogbo ẹni tó bá ṣe dáwà ọ̀gá tó yẹ kó mú lọ́kàrẹ́ tó táwọn làwọn yóò dé bákan náà nínú àwọn nǹkan tí a pàdé nínú sóra yìí ó náà ní àkíkọ̀ tuntun

ó náà ni a máa bá pàdé ní sórọ́tù abasa ọlọ́run ọba wa ó wá ń bẹ̀rẹ̀ pẹ̀lú abasa wa tawalla àwọn jẹ́ àwọn àmà sóra abasa màkíyà ni àwọn sóra tẹ́lẹ̀ nípa nàìjíríà àwọn sóra tó jẹ́ wípé ó sọ̀kalẹ̀ fún ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam síwájú kánàbí tó ṣe ejira kò mẹ́ta àṣìṣe ọ̀rọ̀ ní kọjá pé sóra mẹ́kíyà sóra mẹ́ta sóra mẹ́kíyà gbogbo sóra ó wẹ́ pọ́ fún ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam síwájú kí ànẹ́bí tó síra kò ní Mẹ́kà lọ Mẹ́dínà ìdápẹ̀ ní sóra mẹ́kíyà ibi tí ò bá rí ó ti tẹ́lẹ̀ ó sọ̀kalẹ̀ fún ànẹ́bí tó jẹ́ pé màkíyà ni tó ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ànábì kánábì owó tó ṣe ìjírá tó ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ Islam tó ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kó tó di pé èrò pọ̀ nínú Islam oníṣúrátù Abasa ọlọ́run bá Abasa wọ́tawọ́lá Abasa wọ́tawọ́lá abẹ̀rẹ̀ tuntun mẹ́tòrà náà pẹ̀lú wọ́n sọ̀rọ̀ pẹ́lú ọlọ́run bá kó lọ́dọ̀ ṣe ìfọ́ràn مجورك ولا وراء الله الرحمن الرحيم العبد عبس وتولى العبد عبس وفجر وتولى عبس وتولى مجنى أبو أن جاءه الأعمى جاءه tó fi fajúro tó tún wá gún ní tọ́kọ́ yìí látara wípé àmẹ́ afọ́jú kan ó wá bá àwọn àfáà ó ní nínú àyà ìjẹ́ fún àdínẹ́gbà Muhammad arígbìlópàtà ìsọ́bẹ̀ wọ́n ní gẹ́gẹ́ ọ̀rọ̀ òfin sọ wípé àbátítà tọ́lọ̀rọ̀ òfin dojú ọ̀rọ̀ yẹ kọ àdínẹ́bì gẹ́gẹ́ ó wá sọ ọ́ nìlọ́rọ̀ Ọmọ́ta wátàwàlá. Ọlọ́ ni ó fàdúró. Wátàwàlá. Ó sì kọ ẹgbẹ́ ta ní. Ẹgbẹ́ ń bá wúrì bọ́tán àwádàákù àpẹẹlú. Ẹgbẹ́ sọ pé àbá títà ìwọ Mọ̀ọ́mọ̀ ó fàdúró bọ̀kọ̀ sọ́bẹ̀ ó fi pá ànẹ́bì rẹ̀. Ọmọ́ta wátàwàlá. Àrùn ìjà ipe abẹ́ta alábi ó fajú ro látẹ̀lá ó kọ ẹ̀yìn wípé àmà afọ́jú náà ó wá bá àwọn ọ̀pọ̀lọpọ̀ tẹ̀síọ̀rọ̀ ní ọmọlọ́ ọ̀tà ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n tàfà sí wọ́n lọ síbi wípé arákùnrin yẹn náà ni ابن عمرو بن أم مكتوم صحابي جليل رضي الله عنه قل سيدي أن توابا نبوة محمد صلى الله عليه وسلم قلنا أني أفاوى عبد الله عبد الله يي afọ́jú ni àwọn afọ́ alátara ayà yìí ló kúta fàyọ̀ yìí pèsè fọ́nà mọ́sán kúrò látara ẹgbà zoom in alcohol bí sàtìs ní fòsò. a jẹ́ wípé a lè fi ìròyìn tó bá ń bẹ lára èèyàn júwe èèyàn tó bá jẹ́ wípé a fẹ́ fi ṣe tààyìn wà tààríf a fẹ́ fi ṣàbáyẹrí ẹni tàà ń júwe ni kìí ṣe lè tàǹkìs tó bá fẹ́ fi yẹ pẹ́rẹ́ rẹ̀ wà tààyìn kọ́ ẹni tó jẹ́ afọ́jú a lè pè ní afọ́jú kára fẹ́ júwe ìgbà ọkùnrin yẹn tí kò rí dáadáa báyìí ọkùnrin yẹn tó pé kò lè rí dáadáa báyìí lẹ́nu yẹn wa ẹni tó bá fẹ́ yẹ pẹ́rẹ́ ẹni tó bá fẹ́ bá bùkù kẹ́ specify afẹ́sẹ̀ tààyè afẹ́sẹ̀ ọ̀dáyẹrí ẹni táà ń sọ káwọn tẹ́ni táà ń bá sọ̀rọ̀ ṣe kí ni ó lè gbọ́ àgbọ́yé ẹni táà ń júwe pé umu kaba tí wọ́n sara gan abáyọ̀ láti nínú ẹ̀rí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ onígbóló àǹjà àwùl àmọ́ àbàtà wà táwọn ńlá àmújà àwùl àmọ́ ọlọ́wọ́ bá pé Abdullah ibn Amr ibn Umm Maktum ọlọ́wọ́ bá pé ní àmẹ́ ọlọ́wọ́ bá ní afọ́jú ni ọlọ́wọ́ bá òfin yẹpẹrẹ mẹ́ bá fi ṣe ẹni tó wá bá nàbì ni ní sábà sára ìgbà mi ń bẹ lè ju ẹ̀dá ẹnìkan tó yẹ pé ó dàgbà mẹ́ tó jẹ́ pé kéèkì àríyàn rẹ̀ nípa ọ̀fẹ́ fi àlébù rẹ̀ ó fẹ́ júwe sọ ọlọ́run àmọ̀ ìjìnbẹ̀ lọ́kàn tó wá tọ́gbọ́ kó máa ara mi wá fẹ́ inú kó ti fò ọlọ́run bá máa tó ń bẹ̀ lọ́kàn kó wá iná fọ́ kalẹ̀ tó yẹ pẹ́ta àyí ìrù obìnrin sí ọfẹ́ yẹ pẹ̀lẹ́ ọlọ́run bá mẹ́ tó yẹ pẹ́ta àyí ìrù bil ashkhas ọfẹ́ sàdáyẹ rí bá wà ọlọ́run ó wá gbọ́ tí ẹnìkan pé ẹni tó ń pè ẹnìkan ní àlàáàmà àwòlàárọ̀ jù ó pè pẹ̀lú tọ́wọ́ ọba dámọ́ láàánú èèmọ̀ ó tí ì lè gbẹ́dájọ́ kan lórí ẹni tó pè pé ó sì ń yẹ pẹ̀rẹ̀ tó kò bá ní ẹ̀ ẹ̀rákùsá so àlàámù rí ndàlá wà láàmù rí ẹ̀dùn àlámà rí ìyá bẹ̀rẹ̀ ọ̀tá ìjọba ìwé kíkó wá wù àníyàn tó fi gbé ẹnì kejì ó bá yẹ fún ìdáyàmà fún ìsàdáyẹrí mùsùlùmí ọlọ́run bá pe abdullah ibn amr ibn omi maktoum ọlọ́run bá pe ní afọ́jú ọlọ́run bá òye pẹ́rẹ́ rẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ sàdáyẹrí ẹni tó ń sọ̀rọ̀. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى الأعمى عبد الله هو محمد صلى الله عليه وسلم ẹ̀rì pa sọ pé súra yìí mọ̀ kí yà ni àgbọ́yé alìgbọ́yé mẹ̀ yí pé ìṣẹ̀lẹ̀ yìí hijira lọ́la ìdá ti sọ́ọ́dún Abdullah ó bà níbi sallallahu alaihi wasallam si ṣe ń jẹ́ lọ sí Madina sẹ́yìn tó wá bà níbi yìí sọ̀lá àrẹ́bí bíjì pẹ̀lú àwọn kòńtàkòńtà àwọn àgbààgbà ó ń bẹ nínú àwọn àfáà tí wọ́n ka àwọn tí wọ́n mẹ́kọ̀ọ́ láti nàbí níjọ náà nínú wọn wọ́n ní bẹ́ẹ̀bẹ́ ọtúbà inú wọn ó bẹ́ẹ̀bẹ́ Abu inú wọn ó bẹ́ẹ̀bẹ́ Al-Abbas síta bẹ̀rẹ̀ pẹ̀lú inú wọn bẹ́ẹ̀bẹ́ Umayya bẹ̀rẹ̀ wọ́n tà ń dákọ̀ àwọn ni wọ́n nínú àwọn Kùrẹ́ṣì àbí wọ́n bẹ pẹ̀lú wọn wọ́n mi ayé ìbẹ̀rẹ̀ ọ̀sọ̀ sọ́lá máa yóò ti máa rẹ̀ láàrin ohun ìgbà ìwọ̀n alámìíràn rò pé tí àwọn wọ̀nyí bá lè gba Islam ọlọ́run bó lò wọ́n láti jẹ́ káwọn èèyàn ní ògbà ìsára tara wọn kọ́sídọ̀ ànábì ní ọ̀rọ̀ nígbà nínú àwọn wọ̀nyí Àbújá ní ìgbà ní àwọn ni tó má lè wà nínú ọmọlẹ́yìn mi à irú àwọn olóyìn àníbi wọ́n bíṣì pẹ̀lú wọn ilé arákùnrin déńtẹ̀ àwọn afá ọmọ máa kí àwọn afá wọ́n ní nínú òdí tọ́lọ́run bá fi mẹ́mọ̀ sọ pé àmọ́ tọ́lọ́run fi dákọ rẹ̀ òun ni pé kó tún lè bá jẹ́ bàárọ̀ ìbọ́pábọ́sẹ̀ fóun náà ìyẹn fún àbúrò àná tó pé tí ò bá jẹ́ àmọ́ ni àbẹ́bí ń sọ̀rọ̀ lọ́pẹ̀lú àwọn èèyàn kan kò lẹ́tọ̀ọ́ kó o tún bẹ̀rẹ̀ bá

ẹlẹ́gbẹ̀ẹ́ sọ́ọ̀tù ní abdullahi bábà ẹ̀ ṣe dé ó ń pè ànábì yìí pé allimni mimma allamaka Allah ẹ̀wù tó bá wa ó ní wọ ànábì nínú tọ́lọ̀ fi mọ̀ ọ́ inú mọ̀tí mẹ́lọ́dọ̀ rẹ̀ wá fi mọ̀ mí kùrán tọ́lọ̀ ń kà fọ́ wá kà fún mi bẹ́ẹ̀ ìmọ̀tọ́lọ̀ wá fi fi ọ́ wá fi yé mi bẹ́ẹ̀ bó ti ń sọ̀rọ̀ òun ń pààrà ti ń sọ àníbi ń bí sí pẹ̀lú àwọn tí ọjọ́ ojúlówó ọ̀rọ̀ ti sọ̀rọ̀ wọ pé àní ẹ̀yin àbújá ìbúrẹ́ ti gbà ìsìlámù wọ́n gbà ìsìlámù ìsìlámù ìdá àti ìbáwọn sọ̀rọ̀ àlàámà òun pàrọ̀bàrà bíi ẹlẹ́kùnjẹ́ mẹ́ẹ̀ nínú ẹni tó ń tọ̀ lábà ìmọ̀nà ẹ tó ń béèrè ìmọ̀nà àtẹ́ntàṣẹ́ fi ìmọ̀nà lọ ta ni ó tètè gbà ẹlẹ́kùnjẹ́ ẹ̀ dáhùn béèrè ọmọ kí ó mi ń bẹ fún rẹ̀ ni ó mọ̀ wá kẹlẹ̀ bàbá àrùn fún ajáfẹ́ sàlàyé mi kò sì ní lọ́wọ́ lé kí ó fẹ́ irú ọmọ kí ó bẹ̀ lọ níbẹ̀ tó lè mẹ́rẹ̀ mi tọ́ bọ̀ wọ́n lè ṣe ó lójú kòkòrò tó fẹ́ kọ́ àwọn yẹn ló kọjú mọ́ o àwọn yẹn gẹ́gẹ́ ọlọ́mọ kí ó àwọn ní ọ̀la àwọn míì wọ́n mẹ́tẹ́ pé àwọn yẹn ẹ̀sẹ̀ náà lé wọn fẹ́ tó ní wọ́n lè kí ó wọ́n àwọn ẹ̀sánwó táwọn méjì ilẹ̀ mẹ́ta ọ̀sáàsá àwọn sanwó ọdún méjì. ara ah, wá fẹ́ra bí rẹ̀ òun wá ìmọ̀ẹ̀nà fúnra rẹ̀ òun wá ń dà lọ́dẹ̀ láàrú pé àyè àdìgbò àlẹ́ anábì kọ́ nínú tọ́lọ̀ ti kọ́ anábì ń tọ́jú mọ́ àwọn kòǹsà àwọn sàràkí sàràkí nínú àwọn kiri nínú àwọn kòǹsà. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى Bàtí Abdullahi wọn kàrà láti ń pàrọ̀ rẹ̀. Bí ti ń sọ̀rọ̀ kété kí ànábì gbígbẹ́jú máa gbẹ́, pọ̀tọ̀ wọ́n pé ìgbìmọ̀ ti lọ́wọ́. Ẹ̀mí ọmọ ènìyàn, ọwọ́ pé ibà ń sọ ọ̀kẹ́ lọ́wọ́ ilé ìsìn gbọ́dọ̀ sọ àwọn ilé ìgbà fẹ́fẹ́ gbà Islam tọ́mbà gba Islam àwọn ilé ìgbà ọ̀pọ̀lọpọ̀ ló wà àwọn ilé ìtẹ́sẹ̀ bá ń bèèrè wọ́n tẹ́kí ni wọ́n ti ara wọn mẹ́rẹ̀ ẹ́ ìgbà àwọn olówó bá gba dáwà yìí dáwà sàlàfíà ṣe kí ni lóòtú kúrò sẹ̀fánì àwa ni but ẹ fi wọ́n lẹ̀ á mọ̀ pé wọ́n náà àzọ́wà dé pè wọ́n but àwọn tí ó jẹ́ wọ̀sà kí nìyẹn gan-an ẹ̀ mọ́gbìtò wọn ẹni tí ò rí bàtà wọ́n tí ẹ mú kutu wọn. àwọn èèyàn gẹ́gẹ́ ní ọbẹ̀ sọ̀rọ̀ torí pé ọgbà àwọn bu ni wọ́n máa ń sin lọ́dù lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ọ̀lẹ́ àwọn aláìní torí kò kò sí tí fi bẹ́ẹ̀ ga náà. ọgbà ìsáànà láyà àwọn ọ̀rọ̀ ọlọ́run yẹn sábà afẹ́ wọ̀ wọ́n létí àfẹ́rẹ́ ọlọ́run bá fẹ́ ẹ bá dẹni tó ní tó tó wá rọ̀ fọ́nà ọlọ́fẹ́ sàrùkè lọ́pọ̀lọpọ̀ ọgbà ìgbéraga ni kí ni yọ̀nù kí ni kí ni bá yẹ ṣẹbọ́ tó wá rẹ́ni tí ò ní ìdàkejì tó tó wá ń gbéraga sọ́lọ́ ẹ̀mẹ̀kọ́lọ́ kára ráyà mọ́ ò ní ọlọ́run wá ń sọ̀tọ̀ tó wá ń lajú ìyá rẹ̀ dọ́gbù but ìpìlẹ̀ ni pé ẹni tó bá ní ìgbéraga máa ń ta léwọn àfẹnú ọlọ́run bá fẹ́ kẹ́ ọlọ́run jọ nínú tí yóò ní tó ti gbọ́ tí ẹni bí ajẹ́ òkà àbàtàwàtàwà. mú wá kòrò ojú sí tó sì kọ̀ ẹgbẹ́ kú lọ́dún ẹ̀ láti ẹgbẹ́ àdájú mọ́nà tí ń bá lọ ọlọ́run bá fi ń bá nàbí wípé àbátọ́ tàwàlá àrùsọ́lọ́ bá rọ ìtọ́lá ó fajú ro bí ẹ̀rọ wọ́n tàwàlá ìtẹ́ni tó wá bá láti bèèrè ọ̀rọ̀. ọjọ́ òlàmà wà máa yóò dé rí kàlà àlọ́ yàtàkà. àwọn afá ní ìdí méjì gbòógì àlẹ́bẹ̀ òfin tètè já lọ́sọ̀lá. àwọn kọ̀ọ̀kan ni wípé àlẹ́bẹ̀ ìsọjọ́ kò rò pé àfẹ́káwọn ilé ọgbà lákọ̀ọ́kọ́ ni. ẹlẹ́kejì ni wípé àrẹ́bí ń bẹ̀rù sallallahu alaihi wa sallam pé tó ń bá pa àwọn ìdí tó ń bá kọjú sí yìí àwọn eléyìí sọ wípé gan ó fi wálẹ̀ tẹ̀ pé àwọn ẹni pàtàkì kí ẹ̀ ń bá gómìnà sọ̀rọ̀ àwọn wá dé ọmọ kékeré wá dé ó gbé tí àwọn dáwà fún gómìnà gbé dáwà fún akọ̀nà yìí abọ́tí gómìnà lè tààrà bẹ̀rẹ̀ lónìí gómìnà sọ pé ayẹpẹrẹ àwọn àrẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ ààrẹ ìwà àríwọ̀ sẹ̀lẹ̀ àrẹ́bí ń wò wípé tó ń bá fi àwọn wọ̀nyí lẹ̀ wọ́n mọ̀ ẹ́ rò pé òun yẹpẹrẹ òun àwọn nínú ẹ̀kọ́ yáyì dẹ̀ ni ẹni bá jẹ́ ẹni pàtàkì láwùjọ àìfi dáwà wọn hakim ibn hizam bá sọ̀rọ̀ rẹ̀ hakim ibn hizam bá àrùn ọ̀dọ̀ ó gbọ́gbà islam ó gbọ́gbà di mùsùlùmí ẹni pàtàkì ní àdúgbì mọ́ àdúgbì sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá wọlé hakim ibn hizam ọwọ́ àmìnú àdúgbì fi pọ̀lẹ́wò gbogbo ẹni tí ó bá nínú kèfèrè abẹ́rẹ́ mú ó bá sáré ó bá lè sáré wọnú lé hakim ó ti dẹni bàkàbalẹ̀ sílẹ̀ ẹni ẹ̀dẹ̀ níjọ́ náà lọ́ọ̀kẹ́ bí mùsùlùmí bọ̀tà náà ti sọ ẹni pàtàkì nínú sáfà àwọn kìtìrí níjọ́ náà lọ́wọ́ dẹ̀ láàrùn nínú ẹ̀kọ́ yáyì ni pé èyí ló mọ bí máa ń bá ẹni pàtàkì bí wọ́n á dìgbà àwọn ọmọ ọ̀hún lẹ́nu ẹ̀gán àwọn ọjà lọ́wọ́ yóò ọ̀tọ́ ọjà lọ́wọ́ ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ẹ àwọn

wọ́n ní alimami ahmed ibn hanbal rahimahullah ìmọ̀ ń sá ìmọ̀ ń sá kó nílé ìmọ̀ ń sá kó jọba wọ́n tún pè pé ah, ẹgbẹ́ wá sí alukọ̀lá àfẹ́rẹ́ irọ́ o ìṣe alukọ̀lá àfẹ́rẹ́ alukọ̀ ọmọ sáà ẹ má fẹ́ gbọ́ alukọ̀ nítorí wọ́n mọ ewu tó ń bẹ níbẹ̀ ṣùgbọ́n àlejò sallallahu alaihi wa sallam ló fẹ́ nígbà tó lè káhà ọlọ́mọ subhanahu wa ta'ala ó sọ olú ẹ̀ náà fún ànábì ìgbé kí àlejò àwọn èèyàn kòǹtàkòǹtà àwọn ẹni ńláńlá ó má torí wọn ju àwọn mẹ̀kúnnù nù ó. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره Ọlọ́run bá fi ìyẹ́ kìlọ̀ fún àdébí sọ̀bọ̀lọ́ àwọn àwọn ìpẹ́tọ̀ mú sùúrù pẹ̀lú àwọn tí wọ́n ń jẹ́ òòrùn sílọ̀ jẹ́bẹ̀ sílọ̀. Àdébí sọ̀bọ̀lọ́ àwọn sọ́lá ó pọ̀yìn sí Abdullah kò í ṣe pé òbí yẹpẹrẹ ṣùgbọ́n mẹ́lọ́kà islam kó lè wà jẹ́ bíbí káwọn ẹlẹ́gbà àtàrà wọn gba islam bákan náà ló yóò fẹ́ pa wọ́n sí kọ́mọ̀ lọ mọ́ sọ pé ànábì ẹ̀sìn tó mú wọ́n ṣe kí ni o oúnjẹ pẹrẹ àwọn ẹni pàtàkì torí pé ànábì náà fẹ́ jẹ ní pàtàkì ìlò fi wá ń jẹ pẹrẹ tàwọn kò النبي يقول يقول هذا منه صلى الله عليه وآله عبس وتولى أن جاءه الأعمى Ọlọ́run wá sọ fún ànẹ́bì láti lè máa fọ́ wa lẹ́kọ̀ọ́ pé wà máa yóò di rí ìtàlà àlà ọ̀rọ̀ ìyá zàkà. Máa yóò di ìtàlà àlà ọ̀rọ̀ ìyá zàkà. Ọlọ́run وما يدريك لعله يزكى الله يقول النبي صلى الله عليه وسلم ما wà yìí ní ọ̀rọ̀ wọ̀ létí ohun gẹ́gẹ́ ní ẹ̀sìn ó ṣe láǹfààní ohun gẹ́gẹ́ iṣẹ́ rẹ̀ ó mọ̀ tó wá di pé òun á ọ̀dọ́ rẹ̀ وما يدريك لعله يزكى أو يذكر وتنفعه الذكرى bóyá òun gẹ́gẹ́ ni wá sí ó ṣe láǹfààní jẹ́mọ́ àfẹ́lá àkíkọ̀ ó ní wá sílẹ̀ sí láǹfààní Abdullahi ibn Umar Maktum bọ́jẹ̀ wà ní sọ́hálù ìjẹ̀yìn ẹni pàtàkì náà wọ́n sá àti tẹ́lifí àti ìgbẹ́ padà fi rólé àti tẹ́lifí àti ìgbẹ́ padà fi rólé wọ́n ló bẹ̀ tí ó tó àwọn ọmọ ní kí ló fi mọ́ wípé yóò pé òun gbé bí yóò gan ni ọlọ́run fẹ́ fọ́tẹ́ rẹ̀ bá. àwọn àdákàrò bàtà ń bá àwọn bí kan. àbúkọ́jẹ́ pé òun gangan ni yóò gba wá àti tíwà tí ó dẹ̀ ṣe láǹfààní. àmàmà ní ìṣàgùnà. àmàmà ní ìṣàgùnà. àwọn ọmọ ní sórí àwọn èyí tó jẹ́ wípé ọ̀rọ̀ wọn ó ń gbé wọn kọjú ọlọ́run ọba subhanahu wa ta'ala látara dúkìá wọn tó pọ̀ látara ipò tí wọ́n wà tó pọ̀ látara iyì tó ń bẹ lára wọn. Ọlọ́run bá ní àmàmàdì sábúnà. Àmàmàdì sábúnà bá ń sálàrù sàtọ́jà wà máa alẹ́ ìkà àlàyé àìsàkà. Bá ń sálàrù sàtọ́jà ọlọ́dún wà nẹ́bì. Àwọn ẹ̀yìn Fàáńtà lahu tafadda. Fàáńtà lahu tafadda. ọ̀dọ̀ rẹ̀. Ó fẹ́ kí wọ́n gba èsì tó gbé jáde bó ṣe wù ànábì. Wà á máa rà. Kéèké ti fẹ́ tayé o. Ìjọba sọ yé. Kí ló bàbá mi fẹ́ gbà sílámù? Torí pé àwọn ẹlòmíràn jẹ́ jẹ́ wá. Báwo dírẹ́bà rẹ̀ ó dà kọjá mùsùlùmí kò lè kí o nígbà yóò máa kọlé nígbà tí ìjọba ìjọba dúró tí wọ́n wà dírẹ́bà wà dọ́kẹ́ ọ̀dárí kí ló sọ ní ọbẹ̀ kí o iṣẹ́ ẹ̀ ti bọ́ látò lọ ọbẹ̀ jẹ́ apẹ́ dé fámṣẹ́ bàbà yẹ́wọ́ sọ yé wa bọ̀tọ́ ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ lọ pé ìgbà wáyé ni ẹ̀dú ẹ̀yà lọ sọ̀dá kí o gbogbo security ad àwọn oníṣẹ́ àwọn oníròyìn gbogbo náà lówó kan gbígbà fáwọn tí kẹnu àwọn eléyìí kẹnu wọn wọn lọ mọ iye tí ó tara wọn sí náà àwọn èèyàn ń bẹ báwọn wọn yé má sí láyé nìsín sẹ́pẹ́ ẹnìkan wọn wọ́n fẹ́ẹ́ tó gbà yìí nípa àwọn tọ́lọ́ wọn bá kóró tó kóró ọ̀wọ́n lára níbi káwọn èèyàn ó sí náà níbi káwọn èèyàn ó gbàgbọ́ yẹ́ẹ̀sì wọ́n dà orí ń bẹ́ẹ̀ mẹ́jọ náà orí ń bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn yẹn àbọ̀dọ̀ wá bíbí pẹ̀lú wọn káfí wá fẹ́ náà bá àárín ilé tí ó dà tẹ̀lé ọ̀la gọ́ọ̀mẹ̀ntì àtàwọn náà nìṣẹ́ gbogbo àwọn orí fún wọn ti ti dá wà ibi wọn kìlọ̀ mọ́lẹ́ ìwọ́n bẹ̀rù àwọn ilé kí wọ́n retí yí dábẹ́ àwọn ilé àkọ́kọ́rọ̀ sílẹ̀ bẹ́ẹ̀ a mọ mójútó àwọn tí wọ́n bá gbéra wọn wá jùlọ ìgbẹ́tọ̀ ẹ̀yẹ bẹ́ẹ̀ ti tọ́lọ̀ a mọ wọn pé àwọn yẹn tó bá wọ ọlọ́run tó bá rò pé fẹ́ lò wọ́n fún dáadáa kan tó wọn ní òjò lọ́wọ́ tó bá wù nínú ọmọ rẹ̀ subhanahu wa Ọlọ́run bá ní sàbùdá. sàbùdá bá ń Wà máa àìlà ẹ̀yà Wà máa àìlà ẹ̀yà ọlọ́pàá Wà máa àìlà ẹ̀yà àwọn olówó àwọn ẹni pàtàkì àwọn àbújá náà alẹ́ríkà lẹ̀ ìgbàta tí wọn ọ̀bá gbà alẹ́bí ìkòkò ìlà àtẹ̀tẹ̀ bọ̀. ọ̀nà méjì ló bá kó ní abáni lẹ́bi sọ̀rọ̀ lọ́rọ̀ tẹ̀ka mẹ́fà lọ́nà pàṣípòrónì ọ̀nà àkọ́kọ́ òun ni wípé wọn àkó ní abáwà nẹ́bí àní bíọ́lẹ̀ rẹ̀ sẹ́wọ̀n alẹ́kìyàmà àwọn ni wọ́n sèṣì lọ sẹ́wọ̀n ọ̀nà kejì wọn ò kó nira bọ́ bọ́lọ̀ ń gbé ìrànlọ́wọ́ kan dìde fún ẹ̀sìn kódà ẹni tí ò ṣètò ọlọ́run ọlọ́run lè lò ó inna Allaha yóò ayídò áádá dínbìrọ́ jùlọ ìfọ àjò ọlọ́run lè rẹ̀ ẹ̀sìn ẹ̀ lọ́wọ́ kọjá pé kò kí ìrẹ́ ni ó lò kò kí ni ó lò pípọ̀ ìdájì máa tìrù ni ó wá wọ́n fẹ́ gbalẹ̀ fẹ́ lọ́wọ́ wa olùjẹ́ kò kí kò kí ìrẹ́ náà sọ pé ẹ máa bẹ

àwọn ọ̀lẹ́yẹ náà ni wọ́n ta ẹ̀yìn olówó ló dẹ̀bẹ̀ nígbà ọmọkúrò ẹ̀ nínú mẹ́kúrò lọ́rọ̀ ìsọ̀lẹ̀ máa bá iná gọ́mdọ̀ ti ayé mi wà ti bá a ti ha máa bá iná gọ́mdọ̀ ti ayé mi Yóò àpá àmọ́dà ìlàmù ìtàṣùrùlọ́. Tẹ́ bá rọ lọ́wọ́ lọ́wọ́ ìlọ mọ́dà ìlàbùbù wà láàkùn òṣèlú ìjọ wà. Mọ́ tààrà ìlàmù, ọlọ́ tààrà sí ọlọ́mù tó bá ti lọ́wọ́ ọlọ́rọ̀. Ló gbàgbé gbà mọ́dà ìlàmù kò sí ọlọ́run ni ó ṣe fún ara rẹ̀. Tó nínú àwọn ẹ̀kọ́ yáyì gbogbo ara, fẹ́ tó ṣe dáwà, ó lọ gbà àwọn ẹ̀kọ́ yìí jẹba. Ọlọ́run mẹ́rin àlẹ́ ìkẹ́, ẹ̀ ń náà yẹ zàkà àwọn ọlọ́run ní ànábì kò mọ́dára ilé àmú kò sí ẹ̀sẹ̀ fọ́ máa rè bàbá máa sọ bẹ́ẹ̀ bàbá ní àwọn ẹ̀rọ bìnú pé mo fẹ́ lè máa rè kò sí bọ́wọ́ rí kò ní sọ bẹ́ẹ̀ máa rè àní ìlú èdè sẹ́ lórí àwọn ọmọ máa rè kàlà yàtọ̀ kàá wà á má máa ń jáà. يسعى وهو يخشى فأنت عنه تلاها فأنت عنه تلاها ولو أن من جاءك يسعى ولو أن النبي صلى الله عليه وسلم ó ti parí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń sọ pé àwọn pàtàkì àwọn ọlọ́lá ọlọ́bí àá wà á bẹ̀rẹ̀ nàìjíríà. ọjà àkàyà sáà. ó wá ní orí tó wá bọ̀ gbéra rẹ̀ wá fúnra rẹ̀ fún ara rẹ̀ tó fọ́sẹ̀ tọ́tí fún rẹ̀ ló pẹ́jọ́ ara rẹ̀ wá. wà á wúwo ẹ̀yàn kó ṣáá. wà á wúwo ẹ̀yàn ṣáá. wọ́n fi ń páyà ọlọ́mọ látara ìmọ̀ lásọ̀lámẹ̀. ìṣe látara ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó ti ní àwọn ìmọ̀ tó ti ṣáájú fún ẹrú wà bá pé kúrẹ́ ti bọ́ọ̀ dáadáa. àdébí

kàlá iná tàbíkọ́ ọlọ́dẹ́tọ̀ ìdá àkọ́kàlẹ̀ iná àtàkọ́ kàlá iná tàbíkọ́ ọlọ́dẹ́ ìdá àkọ́kàlẹ̀ yìí ti ṣíkí ló jẹ́ o fúta fún àlẹ́bí sọ́kọ̀ọ́ àrùn ẹ̀sọ̀lẹ̀ àti gbogbo mùsùlùmí lápapọ̀ Kálà iná tàbíkọ́. Ẹ rí pé gbogbo bàtí ẹ̀ bá wà ẹ̀yẹ́ mọ́ ẹ̀sẹ̀ nígbà ní. Ó dà mọ́ ẹ̀ṣòbí a máa ṣe òbí ẹni ẹ ti lélẹ̀ ọmọ tó fẹ́ báyìí sọ̀rọ̀. Kàlá làálà bóyá ìlú tó fẹ́ sọ bóyá ìlú kàdá kan múlẹ̀ bóyá ìlú tó tọ́ sọ̀rọ̀ fẹ́ tẹ̀sẹ̀. Ó wà fólùkọ́, ó wà fólùkọ́, ó wà fádarí. Ọlọ́run ìlàhà tàbíkọ́. Kàlá ìlú tàbíkọ́, wà máa ń ṣọ́ra àkàrọ̀ bí tó bí mọ̀kàrọ̀ máa. مرفوعة مطهرة الله سبحانه وتعالى الله بل لها الله بل الشيء لو جاء ورطا سوكا لي إنها تذكرة القرآن لي رسول الله torí pé ìmọ̀ ọlọ́run bọ́ ti sọ̀rọ̀ kalẹ̀ ìjọ àkọ́kọ́. Ṣọlá iná tàbíra, fàmà ń ṣáàdàkàrà, láwọn àfáà ní ìsọ̀ wípé kàlà ìlà àwọn lè háà yẹ, ṣe àwọn òun ṣùgbọ́n súra yìí kẹsìrà súra tó abáfà súra ìfanilétí ni ó ń bẹ̀rù wọn sọ pé ẹ̀hán kùránì ló di di ilé yàní àkùránì nígbà àkùránì ó ní tẹ́kìrà yẹn ọwọ́ sọ pé kùránì ni ó súnmọ́ tó di sí àkùgbọ́ àwọn ará ìkú àtàgbàrán ọlọ́dẹ̀ tó bá wù nínú yé kẹ́kọ̀ọ́ tó gba ìsí tí abara ta sọ́kalẹ̀ yìí kó rí ìmọ̀lẹ̀ níbẹ̀ kó rí ìmọ̀lẹ̀ bẹ̀. fi ìtọ́jú ọ̀gá ọ̀rọ̀ mẹ́ àwọn ọba níbo ni ìrẹsì yẹn wà fi ìṣòròfẹ́ ọ̀gá sọ̀hífà sọ̀há ìṣòrò صحيفة مفرد صحائف جمع صحف جمع جمع ọlọ́run bá ní fi sóhùnfẹ́ mọ́kàrọ̀rọ̀mà fi sóhùnfẹ́ mọ́kàrọ̀rọ̀mà sóhùnfẹ́ náà ni ibi tí wọ́n ń kọ̀ nǹkan sí ọlọ́run bá ní ìrántí yẹn fi sóhùn ó ń bẹ nínú ibi tí wọ́n ń kọ̀ nǹkan sí mọ́kàrọ̀rọ̀mà tó jẹ́ ta lápẹ̀rẹ̀ kí náà níjọba ìrántí ta ṣe fọ́ọ̀nù níbi ìsọ̀sọ́lá ẹ̀bá ní ẹ̀lẹ́ ẹ̀bá nípò ní ìdúró wọn lọ. Bí tòbí mọ̀ká rọ́mà. Láti quran Qur'an lè ṣègbè síbì kan. Bọ́lá bá torí Qur'an òde sọ. Ẹ̀wọ̀n bó ṣe ra Òṣìlóbi Mbàlì pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú àpọ́nlé ẹ̀wọ̀n bó ṣe kọ̀ lẹ́tà mẹ́mọ́. Kàlá

Ọlọ́run bẹ́ ní ìgbẹ́ nígbà ọmọ ìwé tó jẹ́ pé alápẹ̀lẹ̀ kìí ṣe ìwé lásán. Àwọn ọmọ ilẹ̀ ìwà ti pẹ́ ti pẹ́ wọn dàlùkù láti gidi. Ìsọ́fọ́ fẹ́m. Mọ̀ká ọ̀rọ̀ mẹ́. Màrìkúrẹ̀ ti mọ̀tọ̀ hàrọ̀. Mọ̀kúrẹ̀ ti mọ̀tọ̀ hàrọ̀. Ọlọ́run bẹ́ ní Kùránì yẹn mọ̀rùkú ààyè ti ipò tó ló wà. A máa gbé mọ̀rùkú ààrẹ láàrin gbogbo kútùmù sàmàwí

ẹjẹ́ ka dúà ka mọ ipò tí àlùkùránì wà jù mí kí ni ipò tí àlùkùránì wà sọ́yìn wọn ni wọ́n sọ pé kùránì lọ́nà ọba sọ wáyé lórí ẹ ẹ àbá àti kùránì lómi náà lọ́pọlọ ọpọlọ rẹ o kálá iná bẹ̀rẹ̀ jọ. yìí sí kí ni. bàbá ń ta lábẹ́ bẹ́ẹ̀ kì í ṣe ìwé àdúrà nìkan. في صحف مكرمة إنها تذكرة إنها تذكرة àkùránì kìí ṣe ìwé tàbí ń gbéra rí sórí bẹ́ẹ̀dì afẹ́sùn lálẹ́ إنها تذكرة ẹlòmíì ó ti sọ ó ti wọ́n ti westernize làákàrẹ̀ rẹ̀ tó gbogbo àti gbèdí láì ẹni ìsọ́ yóò gbogbo àti gbèdí lóòkùnrin àmì ìṣerú Kùránì kéèsè ìwé tẹ́ ìwọ́n tẹ́ ìdàrá. Kéèsè ìwé tẹ́ ẹ̀ máa so kọ́lé. Kéèsè ìwé tẹ́ ẹ̀ máa so kọ́nú mọ́tò. No! Má gbé sí gbèrè mọ́tò sùn rárá, alọ́rọ̀ níyẹn. Iná ha tàbíkìrọ̀, ìwé lọ́kọ́ lọ́ka lọ́mọ lọ́jọ́ ọgbọ́ tùmọ̀ nígbà èdè tí wọ́n fi kọ́ kìí ṣèdè èdè bàbá ni ó wà lọ kọ́ ó kọ́ ó mọ̀ ẹ́ ó tún mọ́ ọ́nà jókòó sí àwọn tí wọ́n ti mọ̀ ẹ́ níwọ̀nba tí wọ́n mọ̀ ẹ́ tún fún ọgẹ́rẹ́ bíi táyà ṣe ìkọ́lọ́ bàbá àwọn ọba ní kìí ṣe ìwé lásán ẹ̀ بلا ذا فقالت سنه الى ان تقرا القران لو انزلنا هذا القران عجبا من رايته وقد قد عن مشيه الله نعم. لو انزلنا هذا القران على زمن لرايته خاشئا متفجئا من خشيه الله وتلك الامثال نخرجها انا لعلهم يتذكرون Al-Qur'an kìí ṣe ìwé tàà ní problem alọ́mọ ẹ̀ka o. Bíra, gbàtí ẹ̀ máa ní problem ẹ̀ bá sọ̀kọ̀ àrùn. Ìwé gbogbo gbà, o ní problem o ní problem gbogbo gbà máa kà. Al-Qur'an máa kà. Máa sì lọ gbọ́ àlàyé. Ló Qur'an kìí ṣe ní ọmọ bá nìkan máa ṣe. Gbogbo balẹ̀ ká máa tún Qur'an fáwọn ẹ̀ṣẹ́ pé Qur'an ìwé táfi lọ ayé táfi ráyé lóòrò kéde pé ẹ̀dọ̀kà kùránì ìrìnà àwọn àti ìdáfílì ìrìnà àmàdà ó tẹ́ kàmà lọ lóò àmà kálọ kálọ kálọ kálọ kálọ lóòrò jẹ́ pé kí lọ́wọ́ náà máa lọ àtúmọ̀ nígbà tẹ̀ sí ìwúlọ́ tiwa lóògbé kùránì إنما القرآن يهدي لكم إنما القرآن يهدي وهو يشفي لكم داءكم وهو يشفي لكم داءكم علموا بها أولادكم علموا بها أولادكم ليقيموا بعدكم آثاركم ليقيموا بعدكم آثاركم ليقيموا بعدكم آثاركم Kùrán kí wọ́n ilé orí ilé mi wúlò. ya Kùrán yá ní ìlàkùnmọ́. Alkùrán yá ń di ìlẹ̀kùn. Ìtọ́ka sí ìdúró ọ̀nà fún mi. Ìtọ́ni sọ́nà ní Kùrán jẹ́. Wàhúwà yẹ ìbí ìlàkùnmọ́ dáàbùn. Ló sì máa wò yí sà, kìí ṣe ìwòsàn pé àfisàgbà nìkan. Ìwòsàn

ẹni pé kò sọ pé ẹ̀fà ọmọ yín léèrè kó nípa ilé ara lè sẹ́kù fún ayé nìyẹn àsọ pé àrà mi ìwé kí la péjọ bẹ àyè nǹkan lè lọ́wọ́ nílò ẹnu ọlọ́mọ fàfà sàtì fún ọ bẹ́ẹ̀. ṣùgbọ́n èyí tí ìlápadà dáwọ́ fi mọ sẹ́kù fún yín sẹ́ẹ̀fì jẹ́ pé ẹkú ẹ̀rẹ̀ tó kú ọ̀lá àlùkò hàn mí. ليقيموا بعدكم آباءكم ليقيموا بعدكم آباءكم ملك الله إنها تذكرة كلا إنها تذكرة القرآن láti lọ jẹ́ فمن شاء ذكر ẹ̀kọ́ bá wù nínú ikó bọ́wà àti tí kùránì bá ṣe fún ti túnkùnkùn mọ̀kàrọ̀ ọwọ́ kí ni kùránì náà ọwájú rẹ̀ fi sọ́bọ̀ fẹ́ mọ́kàrọ̀ ọ ń bẹ nínú ìwé tó jẹ́ pé alápọ̀nlé ni àkọọ́lẹ̀ tó jẹ́ pé àpọ́lẹ̀ yìí ń bẹ fún ẹni pé kúránì bá gbé yìí ń bẹ fún. Àpọ́nlé gbogbo kárọ̀ kàlámà ẹ̀rọ wà fún àrà ọ̀nà kò sí mẹ́ níjọ́ àwọn tí kúránì bá jábọ́ kí wọ́n ní kẹsì. Ẹnà ìfìdí orí kò lẹ́rìí o. Ìmọ̀lẹ́ kò lè dàbà. Ṣùgbọ́n àwọn ọ̀nà kàrámà fẹ́ Ilẹ̀ bá wà nínú Haram ní Mẹ́kà. Tí ẹ bá gbé Kùránì sílẹ̀ báyìí, lábá àwọn wáyìí tí ẹ bá rí sọ gbé Kùránì sílẹ̀. Kò fẹ́ mẹ́rin tó ní Kùránì yóò gbé tó wà sílẹ̀. Ìwà di ká. Kùránì ah! ọlọ́run gbé rẹ̀ So bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó lẹ́rìí náà o. Ṣé dáhùn sọ yé? Fẹ́ kó lẹ́rìí o. Kàrámẹ̀ gbogbo àwọn tí wọ́n rẹ̀ jẹ́ alálòpọ̀ àrùn padà àrùn mọ́ta àpẹẹrẹ ìṣòro ọlọ́run jẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ náà alálòpọ̀ àrùn sí sóòfẹ́ lọ́ta rọ́nà sí sóòfẹ́ lọ́ta rọ́nà màrùkú àti mọ́ta màrùkú àti ní ó ga jù gbogbo tí àlọ́ alóhun tí alókàn bí àkùrán sọ̀dọ̀ àwọn jẹ́ra tẹ́ bá jẹ́ mú gbogbo ẹ̀ tẹ́ rí kùrán ó yí padà rí tó yí ó chẹ́ǹjì rí nínú fọ́sí níkan tẹ́ńtà mẹ́ta tí ó fi tẹ́pàdà kò sí báṣẹ̀ tuntun edited báṣẹ̀ new báṣẹ̀ kò sí àtọ̀jọ́ tọ́lọ́ ń fi látọ̀ tọ́lọ́ náà ti dáyé láti kò mẹ́ra parí sóra náà a lè parí jésù àmà. máa fún wa tí tíra tó ga gbogbo tíra lọ ẹ má máa kọ̀ọ̀tì àkọ́rọ́ àkọ́rọ́ tíra kan tó wà máa gbé ló fi jẹ́ pé tí ì bá ṣe àìmọ̀ tó nínú ẹ̀sìn tó wà nílùú wa tó náà ẹ̀ máa dé kọ́ọ̀tù wọn ẹ̀ sùrà ní sẹ́mùsùn ní àbí kéde ẹ̀ẹ̀kọ̀ mùsùlùmí rẹ̀ gbà kọ̀ ẹ̀ àmọ̀ ẹgbẹ́ pẹ̀lú ẹ̀ ìgbà kan rẹ̀ ṣé ọmọ fi taláwo náà ṣe kẹ̀kẹ́ ní kọ́sọ̀ àfijì ẹ̀ nínú ìyá pẹ̀lú ẹgbẹ́ ṣe ṣe kọ̀ọ̀kọ̀ kì í ti pẹ́ ọ̀rọ̀ yẹn kì í ti pẹ́ kọ́kùnrin hàn nílẹ̀ o ẹgbẹ́ gbé kúrò àti ẹgbẹ́ ìwé mi àti ọ̀pẹ̀lẹ̀ iná nílẹ̀ ọ̀rọ̀ kùrọ̀hán là abẹ́rẹ́ ẹ kí ibi tí a ti wà níjọba ni kò bọ̀ ṣẹlẹ̀ nílẹ̀ ẹjọ́ ẹgbẹ́ fẹ́ búra kó búra pẹ̀lú orúkọ ọlọ́run Ìgbà sọ pé ẹgbẹ́ kan ẹlẹ́wẹ́ ẹgbẹ́ mi kò mọ ìsáwọ̀ ìrà ó ṣe ẹ̀kọ́ kùrà nìgbẹ́ lé ó làbí adé kọ́ọ̀tù àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ kùrà láti gbà òkú ní ọgbẹ́ sí. Ọ̀rọ̀ fi dá sọ pé wọ́n ti gbé kùrà sípò ẹgbẹ́ kẹgbẹ́ mu àlùmùsáwọ̀ àbẹ́yìn náà àbẹ́yìn náà wọ́n fi wọ́n mi lọ dọ́gba pẹ̀lú àwọn nǹkan mi nìyẹn. Ṣé Kùránì Mọ̀rùfúwà ipò tí Kùránì wà ipò àpọ́nlé mi. Nínú ẹ̀kọ́ fẹ́ ká fọ́n mọ̀rùfúwà tó àfàdánilà lórí ni pé gbogbo ìgbà tí èèyàn bá ti ń gbọ́kọ̀ láti sókè nígbèsè ayé yẹn ayé ọmọdé nígbèsè gbogbo ẹni tó dẹni ilẹ̀ lónìí ẹ lọ wò wọn pátá tí kùránì bá gbọ́rọ̀ sókè wọn ni kùránì sọ tiẹ̀ dáhà ló fi làákà ìwà dá sí ìyẹpẹrẹ òmò bá gbogbo àwọn iná lọ ayé fọdẹ àlọ kìtà àkùwá mẹ́rin. sọlá ọba yọlọ ọba yóò mọ àwọn èèyàn kan lé pẹ̀lú àkùránì wọ́n dẹni àpọ́nlé wọ́n dẹni yìí wọ́n dẹni gíga gbogbo wọn kọ́ Kùránì nílé. màkúrẹ́sì mọ̀tọ́ hàrá. àwọn tó lè di ẹni yẹpẹrẹ tó gbẹ yẹpẹrẹ Kùránì kó kálukó wo bójú ayé ẹ̀sọ́ yẹpẹrẹ Kùránì àbúkọ́ Kùránì nílé kálukó wo fámìlì rẹ̀ kó lè ṣiṣẹ́ Kùránì nílé yín bó ni Kùránì ṣe bí nílé yín tọ́lá pẹ̀yìn yẹpẹrẹ Kùránì ẹ̀ mọ́ yẹ kí yẹpẹrẹ ọlọ́run àfihàn fún sekú mọ́ kọ́lá kùrù àwọn ọlọ́run ọba dẹ̀ máa ń fi àkùránì ọ máa ń kò sọ́dọ̀ tọ́lọ̀ rẹ̀ gbà fi àdínà kùránì hàn ọmọ ẹ̀ka ní poli ìbàdàn ilé yàrá rẹ̀ jóná ẹni yẹn mo mọ báyìí nìkan tí wọ́n sọ fún mi mo ń bẹ́ni tó ṣẹlẹ̀ sí mi gbogbo sàtífíkẹ́ẹ̀tì ìwé tó ti ta yẹ ẹ̀ka ló jóná kùránì ẹ̀yọ kan ló sẹ́kù yàrá nìkan ló jóná gbogbo nǹkan yòókù àti bẹ́ẹ̀dì àti bẹ́ẹ̀dì gbogbo ẹ̀ ló ẹ̀yìn náà wọ́n ní kòrán nìkan ní ojú ẹ̀ ṣọ́ọ̀bù kan yẹ ò túmọ̀ sí pé ìyẹn nìkan lọ lápá àgbàfúkọ̀ pọ̀tà ìyẹn gan dàrádà ló yẹ kó tọ́ka sílẹ̀ káyọ̀ ah eléyìí yàtọ̀ sí nǹkan mi mọ̀rùfúnwà kòrán ní ga ju gbogbo ẹni tì lọ. mọ̀rùfúnwà ti mọ̀ tọ̀ọ̀dọ̀. ó ní tó bá bẹ̀rù pé kòrán tó mẹ́lẹ́ mọ̀rùfúnwà ó ga ju gbogbo nǹkan yókù. àyàfi tí wọ́n gan bá lu mọ̀tọ̀rọ̀ kìí ṣe tó ga nìkan ó tún wá mọ́bẹ̀ wọ́n á ṣe kí lẹ́rà ó má fún ní gbogbo àbùkù fún ní gbogbo yẹpẹrẹ fún ní gbogbo ìwẹ̀ erí wọ́n á ní mọ́bẹ̀ ìta. mọ̀tọ̀rọ̀ àti mọ̀tọ̀rọ̀ bí àìdí ìsáfàrọ̀ sábọ́rọ̀ ó ń bẹ nínú àwọn àfáà tí àwọn sọ wípé máa rẹ̀ sábọ́rọ̀ yìí láti bí kẹ́límọ̀ àsáfúrù bìtẹ̀sílì sí wọ̀nyí sáfà àsáfúrù. àmì sọ pé àsáfàrù wọ́n yàtọ̀ sí sáfàrù bìtẹ̀sílì bìtẹ̀sílì máa rẹ̀ yẹn ní. يقام تال صفر أو sábà لا لا لا طريقة wípé الذين شاطوا التحريم إن الذين حملوا الذين الذين حملوا التوراة ثم لم يحملوها قبل الحمار يحمل أسفارا أسفارا أسفارا جمعوا كده السفر أيام أيوة، اللي كيوتي ده jamu asafuru nìyẹn yàrá yàmìl asfaro asafuru mẹ́rin alkitab so wọ́n ní kí wọ́n di àìdí sábàrọ̀ ẹ̀ àwọn bẹ̀lẹ́wọ̀ àwọn tí wọ́n jẹ́ kù sí àbá wọn tí wọ́n kọ́ nǹkan tẹ́sí mẹ́rin gbé kàrà nínú àwọn ẹ̀ka ìtumọ̀ kan nìyẹn. ìgbà tí mo ti sóye wọ́n bẹ̀rẹ̀ wọ àwọn olùkọ́ nǹkan nínú àwọn kí o nínú àwọn màláíkà. Ìtúbẹ̀ kéjì tálẹ̀ tú sáfàrọ̀ bí àìrí sáfàrọ̀. Ó náà ni àwọn ìran màláìkà náà nà lùwàfà ìtúbẹ̀ iná lọ́ọ̀bẹ̀ ìrìnàmà. Àwọn ẹ̀kàtọ̀ yẹ àwọn ni wọ́n jẹ́ alárìnà láàrin ọlọ́ àtàwọn tí ó bá rẹ jẹ́ aṣojú tó tẹ̀fíìrù yẹn jámù tiẹ̀ náà ní kí ni alákòóso ọ̀rọ̀ ti fíà àwọn àfáà mi sọ pé méjèèjì lálẹ́ pátí tó ẹgbẹ́ fọ́ọ̀rọ̀ yẹn pé bàbá sọ pé afáyà wà annal masajida lillah pẹ̀lẹ́ ṣẹ̀jẹ̀ ohun máa lọ ìyá àgbà tábọ́ ní afá pé ọlọ́run sọ ń sin lọ́n pátá àwọn ọ̀dọ̀ àtúwọ́ fún ọdún gbogbo ibi tá a fi kírun pátá àwọn ọ̀sìn nìkan bẹ̀ àfọ́nà bọ́bọ́ wá ń ṣe mà àmọ́ ọbẹ̀ pé sẹ́yìn nìkan láyà táwọn afọ àti ọ̀nà méjì ah, ẹ̀rí tí mo fẹ́ múlẹ̀ lóye. ilé ìsàn sọ pé the id sáfàrọ̀ anigbọ́lọ́ ọ̀lẹ̀ tún sí pé the id sáfàrọ̀ ń bẹ lọ́wọ́ àwọn mọ̀láìkà tí wọ́n ń kọ nǹkan sẹ́sì gbé sílà dání. àbí mẹ́lẹ́ àwọn mọ̀láìkà sọ pé àwọn ni wọ́n máa ń gbọ́rọ̀ látọ̀dọ̀ ọlọ́run wá sọ́dọ̀ àwọn ẹ̀dá. àwọn sọ méjì ló sì wọlé o bá wá lè gbẹ̀rẹ̀ yé ó ti wá tó takùn lákàrẹ̀ pé a sọ pé mọ̀sáàgì lè túmọ̀ sí ìdààfún ti lọ ẹ lákòó sí ìdààfún ó yà sí ayé ní sàmàlà rà ní bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn mọ̀láìkà alákọ̀ọ́lẹ̀. kìrọ́ mi ń rọrọ. àwọn ni wá bá rọrọ ẹ̀yìn rẹ̀ hẹ́rẹ́ ni ọ̀gá wọn ní Jibril rẹ̀ abẹ́ẹ̀kọ́ Ìpòsílẹ̀ ìrìn ìsáàlù máa àkúbàrọ̀. Ọlọ́run wá fẹ́ padà síbi ọ̀rọ̀ àwọn kòńsàkòńsà, àwọn sàràkítàràkí tí ànábì ṣe kí ní Ànábì dojúkọ tẹ́rẹ́tí. Ọlọ́run wá ní máa máa Ọlọ́run bá ní قتل الإنسان ما أكفره ká sọ pé iṣẹ́ ọ̀pá ọmọ ènìyàn àti ká sọ pé ah ègún tó ń bẹ lórí ọmọ ègún mà ń bẹ lórí ọmọ ènìyàn mẹ́ àkàrọ̀ ọ̀rọ̀ méjì láti gbà pamọ́ o ó lè wá ní ìsìn ìfàmìyà ti mẹ́ àkàrọ̀ kí ló tún fẹ́ gẹ̀ẹ́ tó tún fi lè máa ṣe قتل الإنسان ما أكبره kí ló tún lè bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kí ló tún lè fẹ́ irú àwọn àbùjá ní kílẹ̀ tó ń fẹ́ ayé ọlọ́run ayé ọlọ́run lọ́rùn ẹgbẹ́ ẹlòmí gbogbo tó fẹ́ ọlọ́run ti fún kọ́lá tó ti bẹ́ẹ̀ tó sẹ́gbọ́n olówó ọkọ́lé gbogbo nǹkan ló lọ lọ́rùn ọmọ òtàárẹ̀ ìyàwó gbogbo ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wàlá ìfúnpọ̀ lọ́kùn Bẹ́ẹ̀ ọ̀pọ̀ àwọn kan tó bá yàrá tààjù mi ni pé ó tẹ̀ ìmọ̀ nígbà máa kì fárọ̀ hù pé áà ah, ọmọ ènìyàn pé èèyàn máa ya kèbèrè yá tọ́ọ̀dù kò tẹ́ tó ya kèbèrè tọ́mọ ènìyàn. Ọ̀dà àgbẹ̀ká sọ pé máa àgbẹ̀ máa yà ní fárọ̀ yọ̀ lẹ́gẹ́ tààjù ìgbà àbí tèmọ̀. Ẹ ó ní máa fárọ̀ ó lè jẹ́ pé ó fi tèmọ̀ pé kúndùn ìsàn ah, ló ìmọ̀ ìsàn ah, ọmọ ìsàn máa àfàrọ̀ ààrẹ ni tó Ìdílé wọn ń sáàyàn máa àpá. Máa àpá ọ̀ kí ló tún sọ́mọ ní ẹ̀dẹ́ bíi France kúkúrú. Tó ti bọ́lọ̀ ní sàbẹ̀ tó aṣọ lánàá lórí àwọn orí ìwà lọ́nà fi dálẹ̀ tó fi dá gbogbo irúgbìn bẹ̀ tó fi dẹ́kọ́ mímọ jáde ó tún fòkè ti dára sí sọ́tún ẹ̀ jáde. Tó ti bẹ́ẹ̀ náà àkàrọ̀ kí ló tún lè fà tó fi máa ṣe kìlì sọ́lọ̀. Ìdílé wọn ń sáàyàn máa àpá ọ̀ Ọbẹ̀ dára ẹ̀rọ padà lọ́dẹ̀ ẹ̀rọ. Gbogbo àwọn àbújá lè tẹ́ bẹ̀rẹ̀ lọ́gbọ́n náà kẹwọ̀n ẹ̀ tẹ́rù bá wọn ní kò yẹ. Ibẹ̀ ẹja sọ̀tọ̀ díẹ̀ fún ẹja kìkọ̀ orí wọn. Mìnà ayé iṣẹ́ èèyàn kọ́ ẹ̀lá kan. Àwọn ọba ní ní bí kídà kídà wọn ni. Mìnà tí bá ti ń lọ̀pọ̀ lápọ̀ òun bá kọ dára. Àwọn ọba ní láti bí inú púpà àpọ̀. Omi lọ́gbọ́lọ́gbọ́, omi tẹ́pọ̀ kò sí, omi tẹ́pọ̀ kẹ̀yẹ̀lá. Tó bá kẹ̀yẹ̀lá ẹ̀ nínú àpẹẹrẹ tí wá dá àwọn tẹ́lú ṣe kẹ́kẹ́kẹ́kẹ́ ẹ̀rí tí ọlọ́run bá ó dá wọn padà sí sílẹ̀ bí ẹ̀jẹ̀ kan nínú tó fàṣẹ kí lè fẹ́ ṣe kìtìrì sọ́run bá kí lè sọ fẹ́ sọ pé ẹ̀jẹ̀ níwájú ọlọ́run tó dájú yorùbá ní kò ní burúburú láyé nígbà bá sọ pé lọ́wọ́ kí ni. aláṣùmọ̀ àwọn ọ̀sán ló dá ẹni dárí kẹjẹ́ ذلك جد ربك الكريم الذي خلقك فسواك فعدلك Ọba ni mẹ́rẹ́ yìí ṣe ìnùfàdàkọ́. Ìnú tí bá ti ìnùfàdàkọ́ òun wà fọ́ járọ. Ọba ni àdá pẹ́tara àtọ̀ pápọ̀ dá ọ̀hún, àwọn apẹ́ gbogbo bí ó ṣe di èyẹ láti ibi àpẹ́. Ó jẹ́ jẹ́ látara lọ òbí bá ṣe látara rẹ̀ ń wò tún yá àtúntò pé kó tún wáyé ń wò tún yá àtúntò àmọ́ iye nǹkan tí ó mọ̀tẹ́rẹ̀ sí nínú ìyàtọ̀ sábà nígbà bẹ́ẹ̀ mọ̀tẹ́rẹ̀ ọ̀gá nípa lórí ìta. Wọ́n mọ̀ sàbí ìyàyà sàrọ̀ mẹ́kàlẹ́ yìí bọ̀. Kí ni túmọ̀ rẹ̀ gẹ́ẹ́fà? Wọ́n mọ̀ sàbí ìyàyà sàrọ̀. Àwọn ọmọ bàtà tó wọ́n ní túmọ̀ rẹ̀ ní wípé Adéwà ti bí àtọ̀ pàkọ́ dàrọ̀ àwọn akókò bí ó ṣe gbẹ̀rẹ̀ yí láti ibìkan láti di ibà àtọ̀ síbi ẹ̀jẹ̀ kíkí ẹ̀jẹ̀ kíkí bá ṣe ara tó mọ̀ ẹsẹ̀ bí ìlànà sọ̀rọ̀ nígbà tó gbogbo àkótá akọ̀dára fún sẹ́nu ìyá ẹ̀ àwa la ọ̀nà tí ó ṣe kiri tí ó ń gbà jáde ọ̀nà ìlànà sọ̀rọ̀ ojú kan ojú mi mọ̀ tàwà jẹ́ kó lọ àṣòta afẹ́ tó sì dáyé ọ̀dà bí kọ́ lórí ìlà ẹ̀là òṣèlú ìlà ìmà ṣáàkírọ̀ ọ̀nà tí ó gbà sí náà àti wà rùn ẹwù bẹ́ ọ̀nà tí ó gbà sí náà àti wà rùn fọ́mọ̀ ẹ̀ ń bà gbé dáná bọ̀ kí ló wá aṣẹ́ báyìí fún ọ̀sẹ́ kí ló wá mọ́ ọ tó fi di pé àtìsí náà wà ní ọ̀la. ọmọ ọbẹ̀ náà kò tó fẹ́ fẹ́ dàbí ọmọ ọbẹ̀ náà kò tó fẹ́ fẹ́ wọ́n ti gbọ́ ọbẹ̀ náà kò tó jẹun kò tó bàbá mi lọ́mọ kò jẹ bí ثم السبيل يسره ثم ماته فأكبره أكبرا ثم إذا شاء أنشرا àwọn ọba ní súnmọ̀ ìdílé ẹ̀sọ́ la pé lẹ́yìn ìgbà ní gbogbo ọ̀rẹ́ ìkù tí ó rìn àtọ́sọ pé ó lè àti bí ọlọ́rọ̀ fún láti mú ẹ̀ Palo palo palo palo palo palo túbọ̀ tẹ́lẹ̀ sára wọn Ipe gbogbo ìrìnàjò tó kù láti ibi jẹ́ àtọ̀ rẹ̀ tó fi jẹ́ pé yóò fi pàdé lọ́rùn gbogbo ẹ̀rọ ọba ti rọrùn. Jẹ́mọ̀ ọlọ́run ti tẹ̀wọ̀ ọlọ́run kó àwọn ọmọ yẹn ọlọ́run kò tàwọn ọlọ́run kọ ẹ wo tá a bá gbé su tá a bá gbàgbàdo ṣé tó yẹ pé afẹ́ ọ̀dà àjọ fún iná àkójọ tó yẹ tó yẹ pé bí rúùtù ẹ̀kíni yorùbá rúùtù egbò gbòǹgbò gbòǹgbò àwọn igi àwọn èso tá à ń jẹ á ní bó ṣe máa pọ̀ tó lè láàmú ẹgbẹ́lẹ̀ àwọn fẹ́ gbè wọ́n ṣe pàṣẹ wàhálà kan òun láàbù rẹ̀ ẹ̀wọ̀n gbọ́ bá ti pé ọ̀wọ́ ń tí ó jáde lákòókò dàlẹ̀ ládàlẹ̀ tún mẹ̀sẹ̀bíra gbogbo ọ̀nà tẹ́ fi ráyé gbé ọ̀rọ̀ ni mo ti rọrùn pé máa kí lọ wá fẹ́ sọ di kèdè yìí Kùtìlẹ́ ní Bẹ́ẹ̀lù máa kúbárọ̀, ayé ṣe yẹ kọ́lọ́kọ̀ òun ní mú tí bá ti nà kọ́lọ́kọ̀ òun bá kọjá rọ, ọlọ́run ọ̀gá ọyọ̀ ọ̀dà ọlọ́run fún wa. pásítọ̀ pásítọ̀ wàhálà tó ń jẹ bẹ́ẹ̀. àdéhùn kìtà àwọn ọmọ nìyẹn rí ọlọ́run ẹlọ wo àwọn ẹranko bí wọ́n ti ń wá àrídìkì síkìn tí mi bá gbọ́ síkìn lẹ́nu nu wọn. eré tí mi bá sá yóò yẹ yín nìsín eku ẹ̀fà dáwọn eléyìí mọ̀ èkó àti kìí jẹ̀bá tí olóńgbò bá ń wá olóńgbò kìí wá jẹ nínú wá ẹgbẹ́ tó bá rí kó jẹ tó tí yẹn tó jìnà sí àtà àtọ̀rọ̀ bá jẹ tí bá ń bọ̀ bẹ́ẹ̀ sọ́jọ́ ọkọ̀ máa máa

lọ́sì máa lọ́wọ́ láìlọ́rùn yóò máa di àti gbogbo ọwọ́ ọ̀run gbogbo ẹ̀bà àtàwàtà àwọn yóò mú ẹ kò sí ṣe wọ́n. ọ̀rọ̀ ayé ti jẹ́. Tùmọ̀ sábì rẹ̀ yà sọ̀rọ̀. Ọlọ́run bá ti gbogbo ẹ̀ yọ̀rọ̀ fún mi. Tùmọ̀ máa ta òkú rẹ̀ àkùrọ̀ ọ̀rọ̀. Tùmọ̀ àmẹ́ ta òwú ọlọ́nlẹ́yìn eré ìtawá ṣe iná o. Àmẹ́ ta òwú àwọn ọlọ́run bá Màmá sàúrù bá àkùbárọ̀ ọ̀rẹ́ àbàtúparí bá àkùbárọ̀ wù. A sì tún yọ̀ǹda fún yín ọlọ́run bá ń sọ ó ń ṣèrègùn lé wa lérí. Ó sì sọ látọ́ dá ó wá sọ̀rọ̀ kú àti ṣíṣe. Ó ní ẹ̀mẹ́ pé oore ni pé àmọ́ ṣera wa oore lọ́jẹ́. À oore lọ́jẹ́ bá ń síra wa ọ̀jọ̀ mẹ́rin. Wọ́n pé èèyàn bá ń kúlẹ̀ títí di ajá ni. tẹ̀ bábùkù ní fún ogun mọ̀lẹ́bí ẹjọ́ tó sí ìrà wọn ní ti tẹ̀lé ẹnu ni àwọn ọlọ́wọ́ bá ń bẹ́ẹ̀ tẹ́ wà bùkù. bí wọ́n tún wá fìyà jẹ lóní wọ́n fìyà jẹ lọ́gùn títì yẹ ti pariwo fún náà bàbá àwọn kìdí kẹnu rẹ̀ pẹ̀lú bí wọ́n sùn àti àpọ́nlé ni ẹgbẹ́ àwọn bàbá wa lẹ́yìn ó ní à ń tẹ̀ ẹ̀yẹ ẹ̀kẹ́ yìí ó kù tó kú ìdí ká sí yẹn ẹni tí wọ́n tó bá kú sọ̀rọ̀ ẹni sí ìmọ̀lẹ́ lẹ́yìn mọ̀ yìí pé ká sí yẹn àpọ́nlé yìí. tó o jẹ́ pé òkú rẹ tó mọ ìjà fún ni pé kó o láti sí wọn ìlànà ìṣẹ̀dá tó kù bá ti kú fún wa ọ̀dọ́ àwọn ọkọ àmùsùn bá kẹwọn. ọmọ Ọmọ ìdáṣá àrùn ṣàrọ̀. Àwọn ọmọ ní fún mẹ́lẹ́yìn ilé ìta ti pátọ́ta ti sípẹ́ ìdáṣá. Nígbà tó bá wá wo àwọn ọlọ́ àrùn ṣàrọ̀ ní, a sọ pé náà ó yẹ ìdílé mo sáré òun lọ́rẹ̀. Ìdáṣá àrùn. Ìdáṣá. Ìtọ́sọ fún ìdáṣá àpé ìgbà tó bá wà ní ó fi ìṣọ̀rọ̀ báwọn kèrè wọn lẹ, káwọn ọlọ́ọ̀ṣọ́lọ́ gbọ́ àjídé, àwọn àbá tó kú wọn ò ìdáṣà ìgbàtọ́lọ̀ máa fẹ́ tí gbogbo kádà gbogbo ọ̀nà tó kọ́kọ́ ọ̀sẹ̀ bá tó tẹ̀ lóòtò ní kíni o yóò tó di àlìbáfún wọn ní ṣòro àlìbáfún ìdáṣà àǹṣàrọ̀hùn. ìdáṣà àǹṣàrọ̀hùn. alákòóso ìjọba. kàlá lámà yàgùdì máa àmàràn Kálẹ̀ ọ̀rọ̀ ní tó ń tà sọ pé ìdáṣẹ́ àwọn ìṣẹ́ àgbà tó wà wà látò sọ pé kí wọ́n dìde ní pé lámà yẹ́kùdì mẹ́ àmọ̀. Àìlàm yẹ́kùdì mẹ́ àmọ̀ gbogbo tí a fẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé nínú kádàrà kan ò di sí ìṣẹ̀lẹ̀. Ìpé, bàjá òun tí wọ́n fi ti yọ ẹ̀ ìdí jáde gbogbo ní ọ̀sẹ̀ lọ́wọ́ gbẹ̀yìn bá ìdí wà ké tẹ́lẹ̀ pé tó máa rí bẹ́ẹ̀ ẹ̀ adigunlò tọ́lọ́ náà parí rẹ̀ ni ti dé àwọn ará ilé kò

ilẹ̀ tó ẹgbẹ́ gbogbo ẹ̀ dry òjò ó dẹ̀rọ̀ sọ́lọ́ ní tójò bá rọ̀ títẹ́ ẹ̀kọ́ fún àbùdá ẹ̀kẹ́ rí pé àgbàdo tẹ́ gbì tẹ́bí wá sí ìṣètò rẹ̀ tẹ́ àgbàdo yẹ kẹ́rì pé ilẹ̀kùn rán lanu díẹ̀ yóò sì jáde bẹ̀. ilẹ̀ ó lè la ọlọ́ni fa àbúbátì mẹ́rin fi àbá á ti mẹ́rin mú jáde láti ibi tó lanu àbá àwọn èso dérò onírànà wàhíhàbà wàhíhàbà àmọ̀mọ́ ìlẹ́gbà àwọn èso ápù onírànrẹ̀ jáde wàhíhàbà ìyàní gbogbo àmọ́tàkọ̀ pátá ń bí mọ́kúnlẹ̀ èso kẹtàwọ̀ dáadáa mẹ́jì àwọn ẹ̀kọ́ èso òróró ewé òróró yóò sì gbé jáde láti bìtì. àwọn dàbínú oníranran ta fi ń sinú àdéhà rírí yóò sì mẹ jáde ń bẹ̀. bákan àwọn wọ́n máa dá ẹ̀kọ́ àti àwọn ọgbà onírànràn ní ọmọ jáde pẹ́ sí ṣùgbọ́n ibi àwọn àdáyìkọ̀ gúlùbà àwọn ọgbà kó fẹ́ pé onílẹ̀ rẹ̀ gílẹ̀ mẹ́ àwọn oríṣiríṣi ìdí ẹ̀rẹ́ gbó pọ̀ ní ẹ̀kẹ́ wo ẹ̀wù káàkiri wájú náà. òjò dẹ̀rọ̀ sílẹ̀ gbogbo ó ti mọ̀ gbogbo ó jáde mẹ́ ìjẹ́pẹ́ ó jáde ewúro jáde kókó jáde àbàdo ó jáde وحدائق طيبا وفاكهة وأبا Wọ́n wọ́n fọ́kì ahụ èso onírẹ̀ ààrẹ wa ábà àwọn àkúmí ní máa ń jẹ ábà ẹ̀ ń jẹ. Ọlọ́ni gbogbo dáwà sọ ìmọ̀ta àrẹ́lẹ́kùnrin wà láàrin ààrẹ kan. Àkórí ìjẹ̀kẹ̀ sí lápò torí yíla fi ṣẹ́kẹ̀ lè fi wà láàrin ààrẹ So kí ló wá fẹ́ Bàtà àlọ́kọ̀ wà láyà ní kọ́. Ọ̀rọ̀ wa parí súrà náà ti pé. Fàyídà já àti sọ́ọ̀rọ̀. Yàwó ẹ̀yọ bí mi lè máa rí omi ní àgbéyé. Ọlọ́dẹ, a ti sọ tọ́lá aṣọ tẹ́ bẹ́ẹ̀ ti lọ bẹ́ẹ̀ ti lọ láti lu láti bí àtọ̀. Tẹ́sì parí ayé àti dẹ́gbọ̀n jẹ àti gbogbo orí àjọ àti tó bá di pé ìfọ̀fèrè ìgbẹ̀yìn bá wá dé. Sọ́ọ̀kì àbàbá dé nìtúmọ̀. يوم يفر المرء من أخيه ọlọ́mọ ilé ọjọ́ lẹ̀ kìí sí من أخيه ọlọ́mọ bá ní ọmọ nìyẹn يفر المرء من أخيه àwọn tó yẹn nífẹ̀ẹ́ síjú nìyẹn ọlọ́run lọ́jọ́ náà ọmọ nìyẹn yóò mọ̀ sá fún ọmọ ẹ̀yà rẹ̀ tó fẹ́ jẹ́ ọmọ ìyá láti mú ìyá kan náà yóò mọ̀ sá kí ló pàtó fi tó nì dẹ́rí wọn wà bí yóò máa fún bàbá rẹ̀ lọ́kàn yóò rí ó ta yóò rí àwọ rẹ̀ tó nígbà ẹ̀rẹ́ dọ́jà yóò rí àwọ rẹ̀ yóò ta yóò rí àwọn ọmọ rẹ̀ ọlọ́ọ̀bá màmá ìyá tó súnmọ́ ẹ̀ ìyàwó ìyá tó súnmọ́ ẹ̀ àwọn ọmọ tó súnmọ́ ẹ̀ àwọn ọmọ yìí èdè pé bàbá kan náà ìyá kan náà pààyàn pọ̀ àbí bàbá ló pààyàn pọ̀ àwọn tó súnmọ́ ẹ̀ ìgbà yẹn kù dà ọlọ́run bẹ́ẹ̀ bá rí wọn yóò mọ̀ sáyẹn náà sọ kí ló fà àwọn fọlọ́mọ tẹ̀sí ni yóò máa bẹ̀rù pé kó má jẹ́ pé òun ní yóò fẹ́ ìyàwó mi ní bọ̀ fún ìdẹ́kùn bí ó yẹ kí one thousand one hundred hundred ó mọ̀ wípé àbú ẹgbẹ́ tó rẹ̀ ní ẹwà lónìí ìgbà ìjọjọ sáré ah ìyàwó mi ní bọ̀ mọ́jọ orí mi o ọmọ yóò rí bàbá rẹ̀ pé á ah, pè pé ó yẹ kí sẹ́dáka sí òbí mi ṣẹ̀ pé ogún ṣe tájọ bí wá pọ̀ ó yẹ pé ìdìbò ó yẹ pé ẹ̀kọ́ gbẹ́rù kan níjọ́ kan tó yẹ kí bá wọn gbà ọlọ́run sànú wa láti àná tó yẹ kí bá wọn gbà tí ìwà gbà tí mo ṣe bí ẹ pé èrí wọn ó bẹ̀rẹ̀ pé wọ́n wà á bùkátà sí ẹ̀kọ́ yẹn lónìí tí bá tó bá tún bèèrè yẹn tí bá tún yọ́nu tí wà ń tẹ̀lé ìlú kí ló fẹ́ kù. Ẹgbẹ́ ẹja jẹ́rọ̀ kí á mọ̀ dáadáa ọ̀. Ẹjẹ́ ká jẹ́ dáadáa kí é sí àwọn dáadáa. Ẹlòmí ìwọ̀n àtẹ̀yẹ́jọ́ ń jà ọ̀rọ̀ lọ́dà ṣé tọ́wọ́ bá dé abẹ́ mú sójú rẹ̀ lóde wá mú. Ìkùnlé mi, my wife, my love, my love, ẹjọ́ fúnra yìí, ìfẹ́ mi, ìfẹ́ mi, ìfẹ́ mi. Ẹ̀dẹ̀ ríra yẹ́dẹ̀ lè fún lè mú ní mímí wọn yá wà ìdè ṣáàbò lókùnrin. Ọjọ́ náà, ìkálukú ti tó gẹ̀ẹ́ kò fẹ́ kẹ́nìkẹ́ kó tún dì fún pé ẹ̀rọ ìfẹ́ tó gbàwẹ̀ ní èyẹ gbàwẹ̀ látàárọ̀ òru wa mú hẹ́rẹ́ ẹnìkan tó wá wá wá fún ẹ̀mí mẹ́jẹ bá ti yẹ́ tó wọ́ mi lọ́dọ̀ ẹ̀wọ̀ ẹ̀mí gẹ́rẹ́ sí wọ́n mi gẹ́ ẹ̀mí gẹ́ kẹ́ra di ẹni bàbá yọ kò sì lé já ẹlẹ́gà ara kálukú ra máa ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyà á pàdé láyọ̀ díẹ̀ kí á mọ̀ lórí mi ìkúlẹ̀ mìíràn èmi ni

agbogbo àdọ̀dọ̀ ó sì padà sára wa ṣẹwọ́ ìṣàwọn àríwọ́sọ́kẹ̀ àlẹ́bí ọkùnrin àti obi wá ń kọ́ àmúra ààbọ̀ ẹbí ni wo alámọ̀rí jọ́nà ó tóbi ju kí ọkùnrin kan máa wo obìnrin kan lọ ó ní mọ̀ pé ó ní Ọjọ́ àwọn ojú kan lọ́jọ́ àlùkìyàmà lọ́jọ́ náà, mo síra àti fáàfù gbàgbé ní àwọn àsìkò oró súnmọ́ ìdí àti ìfàrò wà lùgbọ́lá àti ìfàrò wà lùgbọ́lá nínú àwọn àsìkò àwọn àsìkò súnmọ́ ìfàrò mo ti ràn ọlọ́wọ́ bá ní àwọn ojú kan áì wọ́n mọ́lẹ́gbò wọ́n tẹ̀kí ìjọba àwọn ojú kan áì wọ́n tẹ̀kí báhíkà tó wọ́n máa rẹ̀rí mútẹ́ mọ́sàbẹ̀ṣẹ́rà wọ́n ti gba ìró òdùnú kọ́lọ̀ ti gba fẹ́ wọ́n lọ́n ṣe tó tàbí ìṣẹ́wà bẹ́ẹ̀. Wàwùjú ìyá ọmọ ìlú náà lè yà bọ́bá ọ̀run. Ìjọba tó lé bẹ̀rẹ̀ fọ́nà méjìlá kò mọ́ wá Àwọn ojú kan wá ń bẹ lọ́jọ́ náà. Àlè ha ní lọ́jọ́ náà, ó dàgẹ́lẹ́ bí ẹni pé eruku ẹ̀ ti ó ti bo ẹlú ẹlú ìṣújú kí ló gbẹ́dẹ̀ bá ìṣújú bí ẹni pé ìṣújú ti wà lójú wọn ojú wọn ò ní clear tẹ̀mẹ̀dẹ̀ bá wọlé ayé ìgbàkan àwọn tv lágbàgbà kan black and white tí ó bá mú tẹ́sán máa ń bí ṣe máa rí wà kí ṣe rántí. yọkàn yọkàn sábà ṣe wùrù báyìí. àlẹ́ yà bọ́lá rọ̀. وجوه يومئذ عليها غبر ترهقها قتر أي ọba ní nǹkan tí ó bojú yẹ dárú náà ní dídú yóò ti sóòkù yóò sóòkù pàá Àwọn kèfèrí ní ọlọ́run ó dá ìlà ọmọ ìlú káfàrọ tó lọ fàjárọ. Àwọn tí ojú wọn dúdú báyìí, ọmọ ìlú káfàrọ tó lọ fàjárọ. Ọlọ́run kó lòrì méjì wá, ìfàtàì, àbìmọ̀tàì, àbìnàlọ́, ìfìlà. Ọlọ́run bá ní àwọn tí ojú wọn dúdú jọ náà, àwọn tó dá ipẹ́ káfàrọ ni wọ́n kèfèrí àwọn kèfèrí rárá kèfèrí paraku fájárọ̀ òbílẹ̀jẹ́ ni wọ́n Òláìká àwọn ní àwọn ẹkẹ òfilẹ̀ jẹ́ àwọn ẹkẹ fèrí, ọlọ́wọ́ bá ní àwọn ní wọ́n tẹ́kí ìjọba, àwọn ní ojú wo dúdú ní ọjọ́ àlùkìyàmà. Eré ni ákìrò tafsir suratu Abasa, Abdọ́lọ́run, pẹ̀lú jọ́kọ̀ọ́ sọ́rẹ̀, sọ́rẹ̀ fún ọjọ́ àgbọ́yẹ̀ rẹ̀. Sallallahu wa sallam wa baraka. على نبينا محمد وآله وصحبه وسلم تسليما كثيرا بارك الله في الجميع وجزاكم الله خيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا الذي يوم القلوب صلى الله عليه وسلم lórí wa wípé ẹ bá ṣe dáadáa fún wa ọjọ́ ìlú ẹ̀yin Ẹ̀lọ́wà ní ọjọ́ ìtàn, wọ́n kí ní wa àdídá ìtàn. Ìwọ́n